hello everyone welcome to Tony Talks welcome i hope you all are doing well and today's video is good so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. tẹ́ bá máa kú nìkẹ́ kú tẹ́ bá máa para nìkẹ́ para yín wọn ti sin Mohbad lulẹ̀ torí wọn ló pa ọmọ ọwọ́ ẹ̀ wọn ni kò wá lọ ṣe díẹ̀ ní ọmọ ẹ̀ òun fẹ́ láti nine months ó ṣe ọwọ́ ṣe pé báyẹn máa sin Mohbad àti gbogbo ẹ̀yẹ olórin tẹ́ ẹ̀ sọ tẹ́ ẹ̀ mọ ikú tó pa Mohbad mo mọ pé tí mọ ẹ ti mọ ìfẹ́ ìwùmí lọ ẹ̀dẹ̀ kọ́ bẹ̀ ókè ẹ máa wò ti ń gbọ́jú ó ti kó ti kú náà yẹn ọmọ owó ẹ̀kọ́ tó fẹ́ fi kógún ológun kan DNA ẹ lọ sọ fún Wùmí pé kó ṣe DNA ọmọ yẹn a fẹ́ rí DNA ọmọ yẹn tó bá ṣe DNA wọ́n sin Mohbad tí wọ́n bá ti ṣe wọ́n ní sin Mohbad ẹ bá máa kú ní kẹ́ kú ọwọ́ ní sin Mohbad a fẹ́ rí DNA kí Wùmí sọ mí sọ ọmọ owó ẹ̀kọ́ wá ṣe DNA. okay sir. tọ ẹ jọ ẹ round up eh, the king sọ̀rọ̀ kájú kí n máa lọ jọ jẹ́ ó fún mi for now. mo mọ̀ pé èmi lẹ́fẹ́ fi èmi lẹ́fẹ́ fi kágbá ńlẹ̀ lè fi push mi fún last eh, last man standing anyway. no no ó sì kú ọlá glory. ok uh, mo kí ẹ̀gbọ́n láti ẹkúṣẹ́ mo wípé it's not easy mo lè kí gbogbo àwọn panelists wa as well in fact mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí inú ń bí mi mi wà happy. not only you baba kò sú mi o níwájú ọlọ́run ọba àtẹnìyàn kò sú mi ṣùgbọ́n inú ló ń bí mi gidi gan torí pé lóòótọ́ mi ò sí nàìjíríà but eh, inú ń bí mi mi wàá bí so now ẹ̀gbọ́n láti ó di ẹlẹ́ èní ló máa gbé mo ti fẹ́ sọ̀rọ̀ jáde ló máa gbé ẹlẹ́ this is the fourth time kò dẹ̀ dáa ẹ̀yin mo kọ́kọ́ fẹ́ kọjú sí kò dẹ̀ dáa rárá láti bàbá lẹ jẹ́ àgbàlagbà lẹ ẹ̀yin tẹ̀lé tí wàá host tẹ jẹ́ ẹ̀yin tẹ̀ kó gbogbo àwọn èèyàn ní eh, tábàwọ̀ gbogbo àwọn tó ń listen sí platform yín tó wà under your platform and worldwide nísìnyí I mean wọ́n kọjá hundred now now ṣe rí ìbọ̀rọ̀lá tí mo kọ́kọ́ fẹ́ face náà ah. mo pe ẹ̀dígà ẹ̀yin mo fẹ́ fèsì ń sèmi tí ìfẹ́ lọ sọ́dọ̀ àwọn wùmí báyìí náà ẹ jẹ́ kó fèsì bọ̀rọ̀lá tì náà ṣe rí ẹlẹ́ẹ̀kẹ́ni lè ní by the grace of God lẹ́yìn èmi tí ẹ bá ti take action lé lórí mi ní sọ̀rọ̀ débẹ̀ mọ́ ẹ rí i pé most of the time tí mo máa ń wá mo kàn máa ń dúró ní comment section ni màá kọ̀ lọ́kì màá ṣáà máa wòran mi sọ̀rọ̀ kọ̀ọ̀kan máa wá nǹkan táwọn èèyàn sọ. brother tí mo sọ fún yín pé tí èèyàn bá ń bá èèyàn jà téèyàn bá wá sínú ilé èèyàn kan bá dá ìjà kalẹ̀ mo sọ fún yín pé different ways ni èèyàn máa ń fi ń gbà ja ìjà ẹni tó máa buyàn léyìn jẹ ṣẹ́ẹ̀dẹ̀ ẹ mú ìmọ̀nú bọ̀dá láti ju bọ̀dá láti lọ tẹ bá dẹ̀ fẹ́ bá bọ̀dá láti jà nù lé wọn wọ́n mọ anywhere tán lè tọ́wọ́ bọ̀ tán fi lé different ways lè wọn fi ń jà in world war according to history báwo ni draft ṣe wá fún àwọn Germany how to attack and how to defend lọ́ fi gbé draft wá lóde òní tá a fi ń ta hmm. now yes bí draft ṣe wẹ́ lọ́bìnrin lọ́wọ́ wọn mìíràn wọn sọ fún yín so now mo sọ fún yín pé there is a lot of different ways tí a fi lè ja ìjà yìí a ti ń pẹ́jù lórí social media on TikTok. ẹ jọ mo fẹ́ clarify àwọn nǹkan tí mi bá mọ̀ so Germany ló ṣe draft. àwọn nígbà láyé ìgbógun náà not the tech ẹ ní pé it's a it's a it's a method of uh, defending. kéèyàn pààyàn yẹ kéèyàn pààyàn. You know? no no no wọ́n wọ́n wọ́n wọ́n design it láti máa fi attack and defend ní draft tẹ bá draft tá play yẹn draft tá máa n play. mo mọ for the first time mo nímọ̀ yẹn lónìí for the first time. so now in world war láyé àtijọ́ now nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti sọ fún yín Dr. Olúnlọ́yọ̀ ti mention kìíní yẹn alàgàtà wọ́n ti mention kìíní ọ̀dọ́ èmi àti discuss several times lórí fóònù níbi àti pera wa ní some days ago a tún gbéra wa lórí issue and mo dẹ̀ sọ fún bọ̀rọ̀lá àti ẹlẹ́ẹ̀kẹni tí mo máa mẹ́sọ̀ lórí air lélẹ̀ but màá tú gbogbo issue jáde nísìn so that kẹ́ni understand kò sí secret mẹ́mọ́ number one mo sọ fún yín wípé nítorí issue Mohbad. ọlá glory máa bọ̀ náà máa don go yet now come and talk. nítorí issue Mohbad mo ti lọ àwọn mo ti lọ bá àwọn èèyàn ní bíbá ní UK bí ìyẹn union nítorí nítorí eh, Mohbad issue yìí mo ti lọ mo ti lọ join ní àwọn international amnesty tó bá bí ìyá máa ya wọn dá ní nàìjíríà lẹ́kọ̀ọ́ yẹn kọ́ lọ́ máa ṣe òṣì òṣì kọ́ mú bàbá Mohbad kọ́ lọ́ọ́ dè mọ́lẹ̀ tàbí kọ́ pa mo lè sọ fún mo ní mo ní kéèsì ẹ ẹ má jẹ ká dúró lórí àmì ẹ jẹ ká advance now that is advance ah advance ọdún ojú kan la ti ń jà kí ẹni pé ẹni pé ẹni pé tẹ bá dẹ̀ wo bá ṣe ń jà lójú torí mi dúró mo ń study i'm study out how to fight mo rí wípé àwọn wọn ti ní upper hand ní ìsìn ẹ wo premier league yìí ni ẹ wo champion league ni so mo rí pé àwọn pípì ní upper hand jù wá lọ ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí báyìí now kí ló kí làwọn máa ṣe mo sọ fún yín wípé the method ẹ eh, dr Kẹ́mi Olúlọ̀yọ̀ ti ó ti mẹsàn ẹ táwọn gbogbo ìròyìn kúkú gbọ́ so ẹ jẹ́ ń fọgbọ́n ẹ jẹ́ ń fọ gbogbo ẹ nígbà nǹkan tí mo sọ ni wípé mo ti make contact pẹ̀lú BBC Sky News àti one radio station ní bíbá yìí ní UK níbí so èmi dẹ̀ wá sọ wípé kò ní ìdí kíní mọ́ wọn ẹ sọ pé ẹ máa lọ ṣe ẹ ẹ máa jùsà àwọn èèyàn kan lọ ṣe meeting ẹ adẹ̀ wọ́n ń pariwo lórí social media everyday no no result wọ́n ti text mi wọ́n send email sí mi lánàá pé peaceful uh, protest máa wà wọ́n sì máa participate mo ní why not tell me give me the venue give me the date máa gbà yẹn mi sẹ́ni. ó yá ẹ jẹ́ fún un ẹ jẹ́ sáré gba information yìí one minute. hello Selassie. Yeah. hello ẹ máa tán sọ̀rọ̀ yẹn ẹni privately because ọ̀rẹ́ gúúsì gangan ó wà nínú gbogbo nǹkan tó ń sọ yẹn tó ti wọ́n máa sọ bí báyìí. wọ́n ti bá mi sọ náà wọ́n àwọ̀kàn náà ń jà fún. ìjọba ìṣẹ̀lẹ̀ tẹ́ bá ti ṣe tán ẹ pè mí nígbà wọ́kàn sọ́ńtẹ̀ kí ẹ onígun uk náà ni mo wà so bọ̀kọ́ máa ń sọ bẹ́ẹ̀ yẹn. ṣé ẹni kí n pè yín àbí kí lẹ wí. ilé ìtẹ́ bá ti bá sílẹ̀ lórí kí ni ẹ pè mí sọ̀rọ̀ jẹ́ra. government. Right. Right tẹ bá sọ pé bá dákẹ́ these people need the truth wọ́n dẹ̀ fọwọ́ bọ truth mọ́lẹ̀ èwo ló kàn mí pẹ̀lú ẹlẹ́lẹ́ because I can see your name on the uh, Mohbad's petition I can see ọ̀bẹ̀lẹ́lẹ́ uh, uh, uh, his name on the petition even um, Sam and Oba on the petition. ẹ wá ẹ wá ọdí king ṣé ẹ ṣì ní nọ́mbà mi lọ́wọ́ náà. mo ní nọ́mbà yín lọ́wọ́. ṣé ẹ ẹ kọ́ bí ara sí mi ẹ eh, kì í ṣe pé ẹ rí pé mi gan ń bínú ṣé tó pé mi ò sọ̀rọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ nǹkan tó ń bè mí gan nù ni mi torí pé mi náà sọ̀rọ̀ kì í ṣe pé bóyá mi náà ní nǹkan tó ń gbénú mi nà. tó so tó kíní ti múrí mi o ti múrí mi gbóná pọ̀ kàn dákẹ́ bá ti wá sí kọ́pì yìí sọ̀rọ̀ ibi iṣẹ́ màá tó nù ọ̀dọ̀ yín. tí n bá ti ṣe tán ẹ wo bí ẹ má sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn tí n bá ti ṣe tán kẹ pè mí straight away ó ti yẹ yín ká yanjú ẹ kí n lè kọ. ẹ wo kí ìwà ọ̀rẹ́ àní ẹ má sọ̀rọ̀ jù yẹn làwọn èèyàn ṣe pè mí. mo ti gbọ́ àkókò pè yín. ẹ má ó yẹ má bínú ẹ mọ̀ pé tó èmi náà náwọn tí mò ń pè ó ti yẹyin so ẹ dẹ̀ máa wá Yorùbá. ẹ pé bàbá Mohbad ẹ fi bàbá yẹn lẹ́kàn balẹ̀ kó má step down. tí n bá ti ṣe tán n bá ti ṣe tán mo lè connect mọ́ bàbá Mohbad hmm, ó máa mú kí ọkàn yẹn ṣéèkì ni ẹ ṣe máa ma ní kí n máa wá sí station kémi máa rìpọ́tì station a máa kú síbẹ̀ dáìdẹ̀ ni. àbí tàbí. táìtì ẹ̀ la máa fi ṣe. ẹ ṣe gan. ṣé fún bára mu lẹ́kọ̀ọ́ yẹn èyí ò kàn mí ó àjọ máa fà á ni. ọ̀rẹ́ ẹ ṣe gan sà. ẹ jẹ́ ká ká ká ká come back to the donation we have to come back we have to fight this thing to the finish. bá a ṣe máa ṣe nìyẹn èwo ló dé ah, ah, ẹ pọ ọmọ èèyàn ẹ kọ ọrùn ẹ mọ kínní. ẹ ṣe ẹ hold on ẹ ṣe gan sà ẹ ó yà sáré sọ̀rọ̀ kí n tó move on. hello. sọ̀rọ̀. Okay, Emma Benelati, this is the right time for us now. All of the people that are going outside country to go and learn one or two things. And we have those people in uh, uh from the African people that go outside country to learn how to bomb, how to how to scatter everywhere, how to face war. I think we need to use our discretion and we need to use our knowledge We need to use our power now. If Obelegusi or whatever, whosoever, or the Lagos state government that is in charge of this case is not careful, we will just target their palace or their place. We will bomb everywhere. That everybody. Ah, kí ni wo ni má sọ yẹn bí ah, No, ẹ má sọ bẹ́ẹ̀ lórí ẹ má sọ technique ejaja já já nígbà ah. tá a lo tẹkiníìkì tẹyìn go tẹyìn tẹyìn àti. ẹ mi ò ní tẹkiníìkì ṣé torí ẹ̀ la ṣe wá fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ báyìí. ẹ nígbà tó o bá ṣe é ṣe ń kọ́ gáìdì ẹ̀ la máa fi ṣe náà. Ah. àánú ẹ má jà bà gbogbo ẹ̀ mi ò lè bà kéèsì oní kéèsì. tí bá ti pè yín báyìí àti ẹ̀yin àti yọgàdì tẹ ẹ bá ti ẹtì ẹjẹ kínní a máa fọká ni. ẹ má jà fọká ìwọ àṣẹ máa fọká. Ah, ó dà mo ti gbọ́. bọ́dà làásì ṣé mo lè sọ̀rọ̀ ẹ̀ ó yá bàbá ẹni sọ èmi àti máa ti yanjú ọ̀rọ̀ tiyín àti yanjú ọ̀rọ̀ tiyín information yẹn mi ò fẹ́ kẹ́ gbé síta ni mo mọ̀ pọ́rọ̀ ń gbénu yín mo dẹ̀ mọ̀ pé ka yín lára pé à turn up then we are going to turn up this time. all right. ah jẹ́ jẹ́ ó yá gbọ́ pé tèmi mo orúkọ yín pronounce o jẹ́ baby. Ẹ kalẹ́ ẹ kalẹ́ sàbùkù mi ọ̀yá sáré sọ̀rọ̀ two minutes new. o. ẹjọ ìgbà táwọn gan ní pé kán lọ máa sin Mohbad pé kán kúrò lórí ẹ pé kán má ṣe GoFundMe mọ́ ẹjọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀. ẹ ṣọ́ o. láyé ẹ. ah sorry ayọ̀fẹ́ take care mo ń bọ̀ i'm coming ó yá máa sọ̀rọ̀ lọ take care. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹjọ láyéláyé yín ní àtúnwá ilé ayé yín tó bá ti sú yín ẹ máa lọ ẹ má tún sọ bẹ́ẹ̀ yẹn mọ́ nígbèésí ilé ayé yín ẹ má tún jáde pé kán tún lọ sin ọmọ yẹn mọ́ ṣé ẹ ṣú eré ni báwo lẹ ṣe ní pé ká lọ sin èèyàn láti ten months ok kí ìmúṣẹ wù mí kó wá ṣe wọ́n ti gbé pathologist àti toxicology jáde ó kù DNA ìgbà tán dẹ̀ fẹ́ lọ ẹ̀zùn Mohbad wọ́n lọ béèrè àṣẹ even though ìjọba gan lọ bá ó lọ bá bàbá Mohbad wọ́n rán yàn lọ bá bàbá Mohbad pé kó tó di pé wọ́n ẹ̀zùn ẹ̀ nígbà tó gbà wọ́n tó lọ ẹ̀zùn ẹ̀ so anybody ò gbọ́dọ̀ lọ lẹ́yìn láti lọ sọ fún bàbá pé láti láti lọ sọ pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ sin ọmọ yẹn kí ló kan ti yín bẹ̀ tó bá ti sun níṣẹ́ bí ẹ kó bàtà yín ẹ dẹ̀ gbọ̀nà ilé yín lọ nígbà tán bá lọ sí tí gbogbo ẹ ti die down ẹ fẹ́ kó bùkátà ọ̀ràn tẹ́ ẹ ti dá ẹ fẹ́ kó sọ́run Mr. Aloba àbí ẹ fẹ́ jẹ́ kán pa máa yẹn àbí ẹ wá ń sọ pé kán lọ fi pé kán lọ tẹsẹ̀ lébọ̀ kán lọ sí ẹ̀yin ẹ kéré jù láti lọ tẹsẹ̀ lébọ̀ fúnra lára yín ni ẹni tó bá ti sú kọ́ máa pè kọ́ máa pè sórí bíbá ẹ̀ kọ́ máa dẹ̀ sọ pé ẹ àwọn gbọ́ kinní kan níbì kankan àwọn ṣe kinní kankan toxicology ti jáde autopsy irọ́ wọn náà dẹ̀ ti jáde so DNA ló kù Wùmí orí ẹ tó fẹ́ burú fún ẹ orí ẹ tó dẹ̀ tó ti burú fún ẹ yẹn lágbára Ọlọ́run tó fi ti orí burúkú ẹ lẹ́yìn wàá ṣe DNA yẹn àìníṣe DNA yẹn ṣọ̀pọ̀nà fẹ́ bò ẹ́ ṣànpọ̀nná ló máa bò ẹ́ tó o bá ṣe DNA yẹn torí orí ẹ ti burú ìwọ àti ṣẹ̀pẹ̀tẹ́rì olórí burúkú yẹn tẹ́ ẹ sọ pé ẹ ó jìbìtì gbé DNA jáde pé kan tẹ́ ẹ ń rò dẹ̀ ló dẹ̀ ti ṣe ṣẹ́ ṣí èrè ni ṣẹ́ ya wèrè ni DNA olórí burúkú wo náà ń ṣe DNA tó ń sá fún láti bíi nine months tó ń sá fún DNA láì ṣe pé DNA gẹ́gẹ́ bíi samilari àlàní pamọ́lẹ́kún DNA ò kì í ṣe samilari DNA ò dẹ̀ kì í ṣe HIV kìíní samilari ló ń pààyàn DNA ò kì í pààyàn gbọ́mọ ẹ sílẹ̀ kó wábi gbọ́mọ ẹ wá kó gbọ́mọ ọmọ tó gbé dání fẹ̀lí láyẹ̀ kó gbé wá kó jẹ́ ká bó ṣe nu ẹ̀ la fẹ́ fá bódẹ̀ jẹ́ kínní bódẹ̀ jẹ́ ìtọ̀ ẹ̀ la fẹ́ mú kó fokó ẹ̀ kó fi tọ̀ ká gba nǹkan tá a gbà lára ẹ̀ ká lọ fi ṣe DNA ṣé ó ṣe èrè pẹ̀lú eré burúkú tó ń sá ni báwo wá ṣe máa sọ pé ẹ pé wọ́n ti ṣe kinní tán pé kán wá lọ sí Mohbad anybody ẹni tí ó bá ti mọ̀ pé ìrìn àjò epo ti sú òun ẹjọ́ ẹ máa lọ ẹ kó ṣì dànù àkókò pè yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti sú yín ẹ máa lọ and for you àyàn onípòsí ìsọnu ẹ lọ ó kéré jìnnà tó ń kù náà ó ga tó kù náà ó bá kú gan ó tí kú gan ọjọ́ òkú ẹ̀yìn ẹ ló ti ń fún pọ̀ lálàyé yẹn kí ló wá ń ṣe ń lé ayé come lọ sínú pósí tí tí ṣẹpẹtẹ rírà kán dè ẹ kán bò ẹ mọbẹ ó wúlò náà kí ló kí ni wà láyé ẹ ó wúlò fẹ́ bí ó wúlò fara ó wá jáde síta wá ní pé ẹ lọ bẹ tíṣẹ bàbá ṣe ń sinwín ni eléyìí tó jẹ́ ìjọba gan fúnra ẹ̀ gan wọ́n gba àṣẹ lọ́wọ́ bàbá kó tó di pé wọ́n lọ ẹ̀sùn wọn mọ́ ẹ wá fẹ́ bo àṣírí ni ẹ wá rí pé àṣírí ti tú ẹ wá fẹ́ bo àṣírí ẹ wá ń sọ pé kán wá lọ sin ọmọ come on ẹ kéré jòkú náà ẹ lọ kú náà tẹ bá kú fashion kinní yẹn wá dẹ̀ fi sin ó fáìn náà pósí yẹn fáìn dáadáa ó fáìn fún ẹ àyàn ó sì yẹn ó yẹ é burúkú kí ló dé tó bá wọnú ẹ àwọn kò lè reject ẹ ó fáìn ó fi tiẹ̀ gan bó sì ẹ náírà yẹn kì í ṣe ti Mohbad abẹ́ ń sin wí anybody tí ó bá ti sọ pé ó ti sùn tó bá ti sùn ẹ kò sí wàhálà ṣàrara mú àbẹ̀ńṣẹ́ disconnect ibi tó ti ń ṣe tó ti ń ṣe unfollow ibi tó ti ń ṣe justice kò di dandan ṣe gbọ́ ẹ mọ̀ wá kó ìrẹ̀wẹ̀sì ayé yín ẹ̀yin àwọn náà lẹ máa ń ṣe ilé ayé kò ìgbà yorùbá nation ẹ ti gbá front o suddenly ẹ kàn déédéé gbá báàkì padà ẹ ń ni tó bá sún iṣẹ́ ní kúrò ń bẹ̀ ni ṣé ò ní kúrò ńbẹ̀ ni èwo wá ni pé kẹ́ wá kó gbogbo èèyàn pọ̀ tẹ́ wọ́n sọ pé go fund me go ṣe kinní kan go ṣe gbá kan go ṣàwò kan àsìkò tí mo fẹ́ fi sọ fún àwọn bá mi ṣe lélẹ̀ kan join ni Mohbad kan join Mohbad kan mọ̀ pé ní Èkó burúkú tán wà yẹn wọn ò ń rí justice níbẹ̀ kí ló ṣẹlẹ̀ tí Sanwó-Olú òkè fi fún wọn justice nílùú Èkó yẹn kí mà àwọn bá mi ṣe kan join Mohbad káwọn náà dìde kán fòró ẹ̀mí wọn tán bá ti gbé ẹ̀mí wọn gbóná wọn máa máa justice ẹ̀yọ̀ kan bá ti ṣẹlẹ̀ mo mọ̀ pé ìkejì máa rí justice báwo náà ṣe máa wá tán máa sọ pé ẹ ẹ lọ sin kínní ẹ lọ ṣe gbẹ́ kan ẹ lọ ẹ lọ sin Mohbad ẹ kán lọ sin kán lọ fún nísìnyí ayé yín fẹ́ bàjẹ́ ni ọmọ tẹ́ ẹ ti pa ìsinmi wo ló tún kù ẹ̀mí ti lọ ṣé wọ́n sọ fún yín pé wọ́n sọ fún yín pé bọ́dì ló máa lọ ń jìyà ẹ̀ṣẹ̀ àbí bọ́dì ló máa ń wọ̀run rere àbí bọ́dì ló máa ń wọ̀run iná ni ẹ̀mí ni nà án ẹ̀mí ti lọ ẹ̀mí ti lọ síbi tí ẹ̀mí wà iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ ni ẹ fi èyí tí ń ṣe ti iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ ìgbà tẹ́ ẹ sin ọmọ yẹn ọmọ yẹn rí ilẹ̀ rí jẹ́ ìtẹ̀ olóhùn ò tí ì sùn ẹ wá ń sọ pé ẹ̀ẹ̀kan wa lọ síṣẹ́ ẹ ṣí eré ní anybody tí bá tún gbọ́ lẹ́nu ẹ̀ anybody tí bá tún gbọ́ lẹ́nu ẹ̀ Iyemaja ló máa pa jẹ Iyemaja máa pa jẹ bó bá jẹ ọjọ́ tó bá ti fẹnu kan já ẹja bílẹ̀ ọjọ́ ló máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò ẹ̀mí ẹ̀dá ó máa jẹja kú ni ó máa kú kó òjijì ni ṣe síwín ni ẹ fẹ́ dá Mr Lọ́ba kan bùkátà ẹ̀ ẹ wá ń sọ pé ẹ pé ẹ kán lọ sí Mohbad ṣọmọ ti ní kéré dèèyàn tó ń sin ni àbí wọ́n sọ fún yín ọ̀pọ̀ ọmọ yín ti ní òní kú ni ẹ ṣé wọ́n sọ fún yín pé ọmọ ti yín kéré ju èèyàn tó ń sin lọ ni tẹ́ bá dẹ̀ mọ̀ pé kán lọ sí mu Mohbad ẹdẹ lọ bá ṣẹpẹtẹrì kẹdẹ fi àbígbẹ̀yìn ọmọ yín àbí àkọ́bí ọmọ yín lọ́kùnrin kẹdẹ gbèsè kẹgbẹ wọn sínú casket ọhún kán lọ kán lọ sí wọn ṣé wọ́n kéré ju òkú ni nílé ayé yẹn níbọdì tó bá tún wọ platform borderlands àbí kẹkọọ wọ platform tó ti ń ṣe ríjọsì tó ń sọ pé ẹyìn pé kán lọ sí Mohbad wò Ọlọ́run máa Ọlọ́run ilẹ̀ alanu á gbé ẹni ọmọ ènìyàn síwìn ni bàbá yẹn ló ń sunkún yẹn bàbá ló ń sunkún kan lórí ẹjà sí ẹ níjà sí àfi kán lọ sí Mohbad náà lẹ máa pariwo wọn ṣì yín mọ̀ tẹ́ bá ti gbowó ẹ wọn ṣì yín mọ̀ tẹ́ bá ti wà compromise wọn wọn kì í ṣì yín mọ̀ láyéláyé yẹn má tún dé bí wàá sọ pé kán lọ sí Mohbad Mohbad orí ibú yín wò náà sí láyéláyé yín wù mí kò dẹ̀tẹ́ tí kò gbọ́ kó yá lọ ṣe DNA táyé ọgbà fẹ́ bàjẹ́ wọ lórí burúkú ọmọ ọmọ olóbò òṣì àfọ̀gbọ̀dà gbòòrò olórí burúkú ọmọ ọ̀pá ó ṣojú wa wa wa bí ojú nǹkan tán fi ń páàkì ilẹ̀ wèrè onídọ̀tí ọmọ olóbò pẹ́ẹ́lí olórí burúkú abirun ọmọ nígbèsí ilé ayé yẹn tó bá gbé ọmọ yẹn tó bá gbé fèlú lákẹta yẹn bó ṣe rún ẹ la fẹ́ gé bó dẹ jẹ ẹyin ojú ẹ kan la fẹ́ yọ táfẹ lọ fi ṣe díẹ̀ ni even though bó ṣe rí gígbóná ganan fẹ́ kìdó kókó wá bí gbé ọmọ ẹ wá wá bí gbé ọmọ tó bí tó dàgbòrò rẹ lùkọ kókó jẹ ká ṣe DNA fún kókó tètè jẹ ká ṣe DNA ó kàn rán DNA wọn ni wọn ti gbé kàṣẹ kálátì bá pẹ káwá lọ sí màpátì irú ọ̀rọ̀ rírùn wo nìyẹn. wo wo ọlọ́run ló máa fìyà jẹyà Mohbad o ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ máa gbọ́ o ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ rántí o wo over four months ago sí five months ago ni ìyá Mohbad ti ìyá Mohbad ti jáde pòun fẹ́ lọ sin Mohbad pé wọ́n ti ṣe autopsy wo gbà tí ṣé ń gbà tọ́tọ́psì jà tí fake autopsy wọn jáde gangan ṣé gbogbo ayé ò mọ̀ pọ́ autopsy jáde wo gbà tí ìyá Mohbad tán ti tìyá Mohbad pé autopsy ti jáde Iziko kò tí over five months. mọ́tò tó màmá pa yẹn tiẹ̀ mọ́tò tó fẹ́ pa wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ mọ́tò tó fẹ́ pa wọ́n ṣẹ̀ wọ́n ṣẹ̀ ń mèdì ẹ̀ lọ́wọ́ ó yá taizi taizi ló máa pa bó ṣe wà yẹn ẹni tó máa pa sàn tiẹ̀ nílé rògbò ẹ̀ ṣe mọ́tò tó fẹ́ ṣe mọ́tò tó fẹ́ pa Abọ́sẹ̀dé wọ́n ti ń mèdì ẹ̀ lọ́wọ́ olórí burúkú ìyá àdúrà náà ọ̀dà òsíngò àdúrà bíngò bíngò woman bíngò. àwọn ọ̀sìnwé àwọn ọ̀sìnwé ènìyàn. àwọn ọ̀sìnwé ènìyàn gbogbo tó yẹ kán lọ wá justice fún fún ẹ̀gbọ́n ẹ̀ òun jòkó sórí bẹ́ẹ̀dì òun ṣẹ̀ṣẹ̀ tálágàtálágà bí ayíyán tán fi bàtà pa òun talaga tálágàtálágà bí ayíyán tán fi bàtà pa ìwọ ọ̀dà ọlọ́dà ẹ̀ rò pé ó jọ Mohbad ìwọ tó jọ iwin àbúrò iwin egbére ni ẹ bó ṣe wà yẹn ẹ ní lókùtà fẹ́ gbà lọ́wọ́ ẹ ní kúkú lọ gbẹ́ nìyẹn dání kó já gbẹ́ ní lọ́wọ́ ẹ káàtì ẹ sínú ikú adẹ́tẹ̀ nítorí pé wọ́n ti wá sọ pé kán ṣe DNA àwọn á ní pé kán lọ́ mọ́ ọ sí kán lọ máa sin Mohbad pé òkè kán lọ máa sin Mohbad definitely wọ́n petition bàbá nítorí DNA yẹn nìyẹn náà definitely torí torí DNA yẹn náà ṣe ń petition bàbá torí kí ni a ṣe DNA yẹn tí ìmọ̀ kankan ta ló ràn yín pé kẹ́ ẹ lọ pa ọmọ yẹn ò sọ fún yín ni oníkẹ́ má pa òun ẹni tó bá ti sú ẹjọ́ afọlọ́ǹbẹ̀ yín tó bá ti sú yín disconnect ẹ má wulẹ̀ wá síbi ìgbà wa máa sọ pé ẹ pé ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe ẹ pé kẹ wa máa sọ pé ká má dáwó sínú GoFundMe wọn ṣé ìyá yín àti bàbá yín ló ní GoFundMe ló ní GoFundMe ni linking yín pẹ̀lú GoFundMe ẹ̀yin olè alábùkù burúkú owó yẹn ti ràn mọ́ wọn lójú kankankankan pé báwọn láti kó àdúró owó ìfún lọ́ọ̀yà láyéláyé ni ẹ má tún gòkè sí panelist kankan tí wá tí wá discourage anybody o bẹ́ẹ̀rì ikú ò ní pa ẹ́ bó ṣe wà yẹn torí ọpẹ́lọpẹ́ ẹ mo ti sá kúrò lórí platform bọ̀dà àti pé irú ọ̀rọ̀ burúkú burúkú wo làwọn ènìyàn sọ lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí irú ọ̀rọ̀ orí ibú wo nìyẹn kódà <laughs> láti ẹ ti gbàgbé ìgbà tó fẹ́ ṣe tó fẹ́ lọ ẹ̀ zoom Mohbad ni ẹ gbàgbé pé even though ìjọba gan wọ́n lọ gba àṣẹ lọ́wọ́ alọ́ba ni kó tó di pé wọ́n wọ́n ṣe ìgbà kálọ́ba ní kán go ahead náà ṣẹ̀ṣẹ̀ lọ ṣe èwo wá ni pé ẹ fẹ́ lọ sin Mohbad lẹ́yìn àyàn àyàn àbí kí lorúkọ ẹ ó rẹ̀ pé ò fẹ́ jí ó rẹ̀ pé ò fẹ́ sùn tó ò fẹ́ jí ó rẹ̀ pé ọlọ́run fẹ́ gba ẹ̀mí ní ẹnu ẹ̀wọ̀n lórí burúkú ọmọ ẹ̀ olùṣe ojú ẹ̀ ojú human being ojú ẹ̀ bí ojú àlámúdọ̀bọ wèrè twins brother ọ̀bọ ìnàkí ìnàkí human being ló sọ̀rọ̀ náà ẹ̀rín òyọ lẹ́nu ẹ̀ ẹ̀rín òfin ti àti bí ẹkún ti ẹkún. God's protection God's protection tí anybody tí ò jáde fún justice tó bá ti sọ pé òun fẹ́ ṣe one year remembrance sí bàbá ẹ̀ tó kú ẹ́ tí bàbá ọlọ́ba ọba lè gbé wọn ré kó gbé wọn gégùn ó kù sọ́wọ́ bàbá irú àyàn yẹn báyìí kọ́kọ́ fi pa àwọn tó ní lẹ́kún kọ́kọ́ fi pa lẹ́kún torí báwo lẹ ṣe ní jáde pé ẹni di justice fún ọ̀rẹ́ yín tẹ wá lẹ fẹ́ ṣe wọn eh, ó ràn yín iṣẹ́ ni ẹ fẹ́ ṣorí ìlú ni ẹ̀yin fi àyàn lẹ̀ ó rẹ̀ pé àyàn fẹ́ sùn tí ò fẹ́ jí àyàn ó o ti fẹ́ káyé bínú sí ẹ pátá nìkan ni ṣẹ̀dá ẹ jẹ àmọ́ wá pátá ẹ̀nà arúgbó tó jẹ́ pé ó ti parí pírọ̀dì tá a kù mọ́ orí fọ́tò ẹ bóyá kò ní ṣiṣẹ́ lára ẹni tó wà wọ lórí burúkú ọmọ torí ẹ ti gbà bọ̀dé olùṣe olórí pátá gígan orí ẹ gan bí orí pátá gígan bí orí pátá àwọn tó ti dáàbò menstruation tó ń ṣe pírọ̀dì mọ́ ọ̀sìnwó ènìyàn olórí burúkú olóòfẹ́ ṣe wọ́n yíye bàbá ẹ̀ rán ẹ níṣẹ́ ni ṣé bàbá ẹ̀ rán ẹ níṣẹ́ ni King White King White King White ẹ̀ẹ́mẹ́lò ni mo pè ẹ́ ìṣẹ̀dá ẹ̀ máa padà gbàbọ̀dẹ̀ ní bó ṣe wà yẹn ìṣẹ̀dá ẹ̀ olórí burúkú alágún of Nigeria limited olóṣì ìṣẹ̀dá ẹ̀ máa gbàbọ̀dẹ̀ láìpẹ́ ìwọ olórí burúkú ìwọ tó yẹ kán gbórí ẹ sínú odó kán fi gún ọṣẹ bó kúkú fi gún ọṣẹ náà kò lè jẹ àbí kì í ṣe òun ló ti ń gbẹ ọmọ àti kékeré gbẹ ó gùn lágbàlagbà bí okùn ṣòkòtò tó ti bàjẹ́ wèrè ẹ̀dá ó wá síbẹ̀ wọ́n sọ pé kàn lọ sí Mohbad jẹ́ gẹ́gẹ́ bí family member ẹ àbí àbí Mohbad ló ń tàgún mu fún ẹ mm-hmm. àbí Mohbad ò jẹ́ àbí Mohbad ni ò jẹ́ kí àwọn kọ́sọ́mọ̀ ẹ̀ ràgún mu lọ́wọ́ ẹ mọ́ ìwọ wèrè alágún mu ó dẹ̀ kó o ti tà lẹ́nu ọjọ́ mẹ́ta òkúta fẹ́ wọnú ayé ẹ wọ lórí burúkú bóyá ọlọ́run fẹ́ dìnà ibi tó ti ń jẹun ìwọ olùṣọ lórí burúkú kó fake gold sẹ́yìn tó lóun kó gold sẹ́yìn ọrùn rẹ̀ ló gùn ẹ̀mí ò rẹ́rìn ẹni ọkùnrin tọrùn rẹ̀ gùn tó tó yẹn rí kí ló dé gòrílà inú orí ẹ̀ ló ń gbé ni inú inú àfùjẹ ni gorilla ń gbé ni wọ lórí burúkú ọlọ́run jìráàfù wèrè burúkú yìí jẹ́ ìtúgbọ́ lẹ́nu ẹ̀ kó fẹ́ lọ sí Mohbad kẹgbà bà ẹ́ ẹgbà ẹgbà tó ń bò ṣìkà wọ lórí burúkú olóṣì ló fẹ́ lọ ṣe kínní ẹ dúró tí àdúrà yín àníká má dúró ti bọ̀ DNA yẹn torí mo ti mọ̀ pé torí DNA DNA ni wọ́n ṣe ń petition bàbá DNA yẹn wọ́n máa ṣe wọ́n máa wọ́n máa ṣe wọ́n máa ṣe DNA yẹn kan tó lọ gbé bọ̀bọ̀ yẹn wọlé padà àìṣe DNA yẹn wù mí máa kábàámọ̀ àbí kẹ̀ bẹ́sìn nǹkan tó fẹ́ fi ṣe DNA kan gbà kí bàbá gé kúrò lára lára Mohbad kan fi sí freezer so kí ká dẹ̀ máa bá tu ká máa bá tu lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ DNA àti kíní lọ gbà lè sọ pé fẹ́ lọ sin ọmọ òun náà lè lọ sin ọmọ ẹ̀yìn olórí burúkú tí bàbá ò sí níbẹ̀ kẹ́dẹ̀ sí ilé ọmọ ọlọ́mọ láìyé pé ọmọ ọlọ́mọ wà nù kó mọ̀ tán sí ilé ẹ̀ pẹ̀lú kíní ẹ̀yìn olórí burúkú olòṣì àyàn àyàn àyàn bàbá kòkòrò kòkòrò tó bá pe òkú ní pópó àlàyé ló ń dà ìwọ ni nǹkan ètùtù tó máa fi ṣe ètùtù. àti káfí àdùnní lọ sí orí rate ẹ bá rate péjì wa. àwọn tó hmm. bá ti ń pè yín ṣẹ́rí panelist tó bá sọ̀rọ̀ bíi wèrè àmàjàbọ́lẹ̀ mi lédè ṣé wàá rí àwọn tó ń pè yín sórí fóònù yẹn torí most of them tí wù mí ni wọ́n tẹ́ bá ti ń pè yín ẹ kọ́kọ́ máa fíltà ọ̀rọ̀ wọn kó tó di pé gbé wá síta fún wa. àjẹbẹ máa gbà mí àjẹbẹ máa gbà mí lójú ẹ kó máa fíútẹ̀ kó tó di pé gbé wá sọ̀rọ̀ wá ayé ẹ ó yẹ ra fítà fún mi. láyéláyé wọn kọ́ máa tún sọ bẹ́ẹ̀ yẹn mọ́ o nígbèsí bí ayé yẹn má tún sọ bẹ́ẹ̀ yẹn mọ́ kí bá tún gbọ́ lẹ́nu yín ẹja ló máa jẹ ẹni tó bá tún sọ bẹ́ẹ̀ ẹja ẹja ńlá ló máa jẹ ajẹ oko ẹ tó bá yẹ kọkùnrin ló sọ ẹja máa jẹ oko ẹ tó bá yẹ ló sọ ẹja máa jẹ ọyàn ẹ méjèèjì àtúnwò ògùn àtúnfi lánàá ẹ̀yin wèrè gbígbà lè sọ pé kàn lọ sí Mohbad nítorí kí ni for what reason ṣé wọ́n ti ṣe DNA ni àbẹ́ẹ̀ sínwín ni má má bù wọn wọn sọ tí wọn ni wọn sọ títí wọn ni ẹ má bọ ẹni ẹ bọdì ń bíbá ẹ má bá wọn fáǹsì mi o. ká má sọ bẹ́ẹ̀ yẹn má bọ̀dọ̀ láti kí nìyẹn ó ń kó wálé ibi ibo lẹ fẹ́ kí n wà ara mi ò yá ṣe lára mi ń gbọ̀n látàárọ̀ lórí ọ̀rọ̀ Mohbad mo àmọ́ Mohbad nípa ṣé mo mọ Mohbad rí ni. wọ́n sọ tí wọ́n ni wọn ò ní dọ́dọ̀. ọmọ tó sọ pé kán lọ sí ọmọ yẹn mọ́ o bá tún bá tó fi Ah. ṣé báwọn àwọn legal team wọ́n wo nǹkan tó ń fojú bàbá rí náà. bàbá máa rí justice wọn kì í ṣe ọlọ́run fún bàbá ní justice. bàbá wo ní ṣé a ní kọ́ máa ọ̀rọ̀ justice là ń sọ ṣé kẹ́mi dé kí justice tó dé ni kẹ́mi sọnù kí justice tó dé ni wọ́n ń provoke bàbá ní bàbá. Good afternoon. Good evening, everyone, depending on where you're streaming from. Um, ẹ kúlé o, ẹ káàbọ̀. Gbòòrò lọ tó kúlé. Ẹ̀gbọ́n láti ẹ̀yin see mo fẹ́ ní ọ̀rọ̀ bá sọ, but most of my yín sọ̀rọ̀ náà. Torí so, but um, there are some things that when you hear my my this is just my opinion, and uh, my opinion um, I'm entitled to it as regards the way I feel. Everybody must not sleep and face one direction. Then another thing we ask ourselves At this point in time, is it burying Mobad that somebody should be thinking about? And it all ẹ̀ ní ní wọ́n lóyún yàn ní nine months ago What wọ́n ṣe bí ẹjọ́ ò tiẹ̀ ti better now and people are tired and I keep asking myself is this how to fight for justice? in an injustice environment. sórí tó bá pé nǹkan tó fẹ́ sọ nìyẹn are you getting me ìwọ náà ní o ní right fún opinion ti tiẹ̀ má attack opinion others you say your own opinion are you yes. getting my point àwọn tó sọ̀rọ̀ yẹn náà opinion ti tiwọn náà ni. saying my opinion. Do you say your own opinion bring yeah, up my... your bring up new opinion not àwọn tán ti sọ kẹ wá máa attack àwọn tán ti sọ. So opinion ti tiwọn náà nìyẹn bí wọn náà ṣe ní right sí opinion ti ti tiẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ní right sí opinion ti tiwọn so mi ò like kéèyàn máa attack àwọn kó máa interject àbí kẹ́ máa attack attack opinion others so. okay let me go again. Mm-hmm. like boy you need to understand me if Secretary has come out tí Shekpeteri bá sọ pé àbí tí Tọ́lání sọ pé. Wùnmí kò lè ṣe ẹ́ ní DNA mo ti wà ń bìgbà eré tẹ́ sọ pé nǹkan tí Tọ́lání sọ yẹn tẹ àtà opinion Tọ́lání náà ni everybody yẹ attack yẹn náà. èwo ni ẹ. if that the way you're seeing it sir with all due respect everybody. opinion èwo ni èwo ni Tọ́lání wò. ẹni tó sọ pé pé àwọn tó sọ pé kọ́ má ṣe DNA pé DNA is not a must. ta ló sọ bẹ́ẹ̀. àwọn kan ló sọ bẹ́ẹ̀ náà. Okay. See, this is where I'm coming to. And this is where I'm coming to. Yeah. We can base your opinion can be based on my own submission. There is nothing wrong in that. And honestly speaking, for me, I'm coming on the fact that this is not the time burying Mubad should be talked. My opinion. And why am I saying this? because some people in the other platform have said that they should go and do meeting and let them see how they will bury Mubad. That in fact, if they do not bury Mubad in the next four months, they are going to protest. Now, ẹ fi yẹn sí ẹ̀gbẹ́ tí ni party ríyàn tó wà ní pátì tèmi o tó wá ń sọ̀rọ̀ àjẹ́ndà pátì oní pátì tó ń tàyè láti encourage agenda yẹn ó ní ìdí kíyàn fura sí irú ẹnìyẹn with all due respect that's the way I do things and the way I do things might not be the way you do things sir. thank you, very much thank you very much. so what I'm saying. that okay um, last night. ìwọ gbóyìnbó mi ò gbóyìnbó n'oge ẹ má bínú ẹ̀gbọ́n last night ọ̀rẹ́ yín bọ̀dá larry ó sọ fún detola ẹni sùúrù ó sọ fún detola pé ẹ argument kan ṣẹlẹ̀ ẹ ó ní ẹ ẹ ṣèbí tẹ bá ti dẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ṣe gbọ́ statement yẹn pé ṣèbí tẹ bá ti dẹ́wọ̀n. ta ló sọ bẹ́ẹ̀. ìyẹn larry. orí ẹ̀ bàjẹ́ ni orí larry burú. ẹ ní sùúrù ó níbi tí mo lọ now <clears throat> èmi á sọ fún Mr African TV pé uh, you don't need to say that now kò yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ èwo ni pé wàá try láti fẹ́ máa explain pé má ní no pé ó ní ẹ̀ṣẹ̀ bí nǹkan táwọn kan sọ nìyẹn mo ní for the fact that àwọn kan sọ yẹn and you now repeat it that means you're tilting to them mo sọ ní ojú ẹ̀ lánàá and yesterday he said ìgbà tó ọ̀rọ̀ débi tọ̀rọ̀ dé méwàá mo apologize iná ó ní irọ́ ni mo pamọ́ òun ó lóun gbé ọ̀kadà marókè kó má bínú. ẹ ní mo sì lò gbé wá àbí Bentley. ẹni sùúrù ẹni sùúrù